بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo fi ẹ̀yìn fún Allah mo fi ọpẹ́ fún un mo tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ mo kí gbogbo wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV. ní àárọ̀ òní ọjọ́ òní ní ọjọ́ sapt yawmu sapt déètì òní ní ọjọ́ kejìlá oṣù kẹfà jùmọ́dà fani ọdún fourteen forty three. ìjókòó wa tí à ń bá bọ̀. lórí àkọlé tani ni Jésù Kristi apá kẹrin òun ni a fẹ́ ṣe ní àárọ̀ òní kí Allah subhanahu wa ta'ala ó gbà á ní iṣẹ́ rere fún wa. ní nínú apá kẹta ohun tí. à ń fọ èsì rẹ òun náà ni pé ta ni Jésù Kristi. a sì ń ṣe àlàyé lórí ọ̀rọ̀ Mario Joseph ẹni tí ó pe mara ije mùsùlùmí tó pe àpèmọ́ra ìlọsílé kéwú. tó pe àpèmọ́ra ìjẹ́ oníwàásí tí wọ́n wá bi léèrè pé ta ni Jésù Kristi tí ọ̀wá mọ èsì tí ó fún onítọ̀hún. bó tilẹ̀ jẹ́ pé elétekéte ni arákùnrin tí wọ́n ń pè ní Mario Joseph ṣùgbọ́n àwa mùsùlùmí ní pàtàkì jùlọ àwa kò kéwú kò béèrè àwa ní àwọn irú ìjókòó wọ̀nyí yóò máa ṣe ní àǹfààní. ta ni Jésù Kristi a ti mú ẹ̀rí wá fún wa láti inú àlùkùránì a sì ti rí bí ànábì Isa ọmọ Mariam bó ṣe pèrè ní ẹrú Allah ẹrú Kristi ẹrú Ọlọ́run ò Jésù Kristi ní ìbámu sí alukoran alápàlẹ. bákan náà kí a tẹ̀síwájú. níbi tí a ka ìwé ta ni Jésù Kristi dé párágráfù tó kẹ́yìn ní ojú ewé twenty three ibẹ̀ ni a ti fẹ́ bẹ̀rẹ̀ ní àárọ̀ yìí nínú ìwé náà mo sọ wípé bákan náà nítorí kí ẹnikẹ́ni má ṣe lérò pé nígbà tí Allah subhanahu wa ta'ala ti lè ṣẹ̀dá Ìsá ọmọ Maryam aleyhisalaam láì ní bàbá ló máa wá sọ di olúwa àti olùgbàlà kí ẹnikẹ́ni má ṣe lérò bẹ́ẹ̀ ló mú kí Allah subhanahu wa ta'ala fi sọ irú ẹni tí Jésù Kristi tún jọ irú ẹni tí Jésù Kristi jẹ lọ́dọ̀ rẹ̀ èyí wà ní ìbámu sí súra Ali Imran Quran three aya fifty nine Quran three aya fifty nine Allah ẹlẹ́dàá subhanahu wa ta'ala ó sọ irú ẹni tí jésù kristi jẹ́ ní ọ̀dọ̀ rẹ̀ aláwọn nìkan ni kò ní irú kò ní aláfijọ kò ní aláfiwé ṣùgbọ́n jésù kristi ó ní aláfijọ ó sì ní aláfiwé ó ní aláfijọ ó sì ní aláfiwé. nínú àyà tí adákọ yẹn Quran three aya fifty nine ní a'udhu minash shaitani inna masala isa inda allah ka masali adam khalaqahu min turabin thumma qala lahu kun fayakun inna masala isa inda allah dájúdájú irú isa ní ọ̀dọ̀ allah dájúdájú àpèjúwe ẹyin sá ní ọ̀dọ̀ Allah kàmàfálẹ Adam ó dàbí irú Adam ó dàbí irú Adam khalaqahu min turabin Adam ẹni tí Allah láti ara erùpẹ̀. E sọmọ kọ́ lálàhù kún fàyàkùn lẹ́yìn náà ó sọ pé jẹ́ bẹ́ẹ̀ ó sì jẹ́ bẹ́ẹ̀. kí ni kókó tí áyà yìí fẹ́ fi rinlẹ̀ fún wa. Ànábì Ádámà aleyhisalam kò ní bàbá kò ní ìyá. Ìsá kò ní bàbá ṣùgbọ́n ó ní ìyá. Tí a bá wá gbé sí làákàyè wa wípé nínú Ádám ẹni tí ò ní bàbá tí ò níyá àti àlejò Ìsá ẹni tó ní ìyá tí ò ní bàbá. ká ní ìṣẹ̀dá rẹ̀ ló yẹ kó lágbára jùlọ ẹni tí ò ní bàbá tí ò níyá ni àmọ́ Allah subhanahu wa ta'ala ń jẹ́ kó yé wa wípé ìṣẹ̀dá ádámà àti ìṣẹ̀dá Ìsá kò jura wọn lọ lọ́dọ̀ tòun. nígbà tí òun fẹ́ dá ànábì Ìsá láì ní ní bàbá tó ń gbà lérò ọ̀rọ̀ jẹ́bẹ̀ di Ìsá ó sì di Ìsá nígbà tó ń fẹ́ dá Adam tó ń gbà lérò láti dá Adam láì ní ní bàbá láì ní ní ìyá òun gbà lérò òun sì pa á láṣẹ pé kun di Adam fayakun ó sì di Adam nítorí náà àti Adam àti Isa nínú Ìsìláàmù àwọn méjèèjì ẹ̀dá kan nínú ẹ̀dá aláwò ni wọ́n nípa bẹ́ẹ̀ ìkíníkejì wọn kò lè jẹ́ olúwa ìkíníkejì wọn kò lè jẹ́ olùgbàlà àti pé bí ó bá jẹ́ pé nípasẹ̀ pé ẹnìkan ò ní bàbá ni ó wà á sọ tọ̀ di olúwa ni ó sọ nítọ̀ ń di olùgbàlà kí la fẹ́ pé ẹni tí ò ní bàbá tí ò tún wá ní ìyá ọ̀kan jù kan lọ ẹ jẹ́ ká ṣe làákàyè ìwọ bá sọ pé ọmọ ta ni Isa àti fún ọ ní àyà nínú alukur'an a fẹ́ bọ́ sí ojú ewé twenty five àkọlé tí ó wà ní ojú ewé twenty five nínú ìwé ta ni Jésù Kristi òun ni mo pè ní káfíńtà àti àga rẹ̀ káfíńtà àti àga rẹ̀. yorùbá bọ̀ wọ́n ní òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe tí ọ̀rọ̀ bá sọnù òwe la fi ń wá a kò wá sí òwe kan láti ọ̀dọ̀ yorùbá lórí ọ̀rọ̀ jésù kristi ọ̀rọ̀ ẹnu jésù kristi ó sì ti sọnù mọ́ àwọn kìrìsìtẹ́nì lọ́wọ́ nínú àwọn bíbélì wọn nítorí pé àwọn náà ni wọ́n ń sọ pé ẹ jẹ́ kí a gbé ẹ̀kọ́ kristi sílẹ̀ kí a lọ síbi èyí tí ó pé àbí wọ́n wà ní bíbélì bẹ́ẹ̀. wípé ẹ jẹ́ kí a gbé ẹ̀kọ́ Kristi sílẹ̀ kí a lọ síbi èyí tí ó pé wọ́n ti gbé ọ̀rọ̀ Kristi wọ́n ti gbé jù sílẹ̀ lọ́dọ̀ ara wọn wọ́n sì ti lọ síbi eléyìí tí wọ́n lérò pé ó pé tí í ṣe àwọn ọ̀rọ̀ wòlíì ọ̀rọ̀ àwọn àlùfáà tọ́ ẹ jẹ́ kí a gbé àkàwé kan kalẹ̀ síwájú wọn báyìí gẹ́gẹ́ bí ìdánwò fún ọmọ akẹ́kọ̀ọ́ nítorí náà mo fẹ́ kí wọ́n ka àkàyé yìí dáadáa àkàyé mo fẹ́ kí wọ́n kàyé dáadáa kí wọ́n sì dáhùn àwọn ìbéèrè abẹ́ rẹ̀ láì ní yí èsì ìdánwò náà wò torí pé mo ti fi èsì ìdánwò náà mo ti fi sí inú ìwé. kí ni compression náà àkàyé náà tí mo fẹ́ kí àwọn kìrìsìtẹ́nì kí wọ́n fún mi ní èsì rẹ̀. káfíńtà kan wà iṣẹ́ rẹ̀ ni àga kíkàn ní gbogbo ìgbà kìkìdá igi àti èso ló sì ń lò fún iṣẹ́ náà àmọ́ lọ́jọ́ kan ó pinnu láti fi tìmùtìmù àti aṣọ àrán kún igi àti èso tó ti ń lò tẹ́lẹ̀. ọkàn àga náà kalẹ̀ ó sì lẹ tìmùtìmù tó yanjú máa lára lẹ́yìn náà ó daṣọ àrán gidi bo gbogbo ara àga náà tó bẹ́ẹ̀ gẹ́ tí ẹnikẹ́ni kò fi lè rí igi kankan níta lára àga náà. àdá àrà yìí ó jẹ ojú ní gbèsè ara ilé àti ará oko sì bẹ̀rẹ̀ sí wá wò ó láwòtúnwò nítorí pé àwọn ènìyàn rí iṣẹ́ ọwọ́ káfíńtà náà gẹ́gẹ́ bí ara ọ̀tọ̀. ẹ jẹ́ ń tún àkàyé yìí ẹ ń tún kàlẹ́ ẹ̀ka ṣiṣẹ́ sí wa. kẹ ẹ máa fún mi lésì tí n bá ti ń béèrè béèrè lórí rẹ ẹ máa táìpù èsì yín ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí i káfíńtà kan wà iṣẹ́ rẹ̀ ni àga kíkàn ní gbogbo ìgbà kìkìdá igi àti èso ló sì ń lò ló sì ń lò fún iṣẹ́ náà àmọ́ lọ́jọ́ kan ó pinnu láti fi tìmùtìmù àti aṣọ àrán kún igi àti èso tó ti ń lò tẹ́lẹ̀ ó kan àga náà kalẹ̀ ọkàn ọkàn ọkàn ọkàn ọkàn kalẹ̀ ó sì lẹ̀ tìmùtìmù tó yanjú máa lára lẹ́yìn náà ó daṣọ àrán gidi bo gbogbo ara àga náà tó bẹ́ẹ̀ gẹ́ tí ẹnikẹ́ni kò fi lè rí igi kankan níta lára àga náà àga àrà yìí ó jẹ ojú ní gbèsè. ara ilé àti ara oko sì bẹ̀rẹ̀ sí wá wò ó láwòtúnwò nítorí pé àwọn ènìyàn rí iṣẹ́ ọwọ́ káfíńtà náà gẹ́gẹ́ bí ara ọ̀tọ̀. ẹ jẹ́ ká wá lọ sí orí ìbéèrè. ẹ dáhùn àwọn ìbéèrè wọ̀nyí ní ìbámu sí àkàyé òkè yìí. Ìbéèrè kìíní. Kí ni àga àrà yìí? Kí ni àga àrà yìí? A. Àga. B. Káfíńtà. D. Ọmọ káfíńtà ẹ̀yin tẹ́ ẹ wà pẹ̀lú mi lórí ètò ẹ fọ èsì kí ni àga àrà yìí a àga ìyẹn ni pé kí ni orúkọ tá a máa pe àga àrà yìí àga àrà àga tí káfíńtà tí ó fi tìmùtìmù kàn tó sì da aṣọ àrán bò ó tá a fi rí nǹkan kan ní ara rẹ̀ ó sì kàn án kalẹ̀ kí ni àga àrà yìí orúkọ wo láàpè àga yẹn kí la fẹ́ pè objective ni o objective question ni o a àga b káfíńtà d ọmọ káfíńtà kí la máa pè ìbéèrè kejì iṣẹ́ ọwọ́ ta ni àga àrà yìí a káfíńtà b àga d àwọn òǹwòran iṣẹ́ ọwọ́ ta ni àga àrà yìí a káfíńtà b àga d àwọn òǹwòran. ìbéèrè kẹta ta ni àwọn ènìyàn tó ń wo àga àrà yìí máa kí kú iṣẹ́ ta ni àwọn ènìyàn tó ń wo a kápẹ́ńtà b àga d kápẹ́ńtà àti àga. ìbéèrè kẹrin ta ni ó ní àga àrà yìí ta ni ó ní àga àrà yìí a káfíńtà b àga d káfíńtà àti àga ìbéèrè karùnún ta ni ó ní ilé iṣẹ́ tí wọ́n ti kan àga àrà yìí a káfíńtà b àga. di kápẹ́ńtà àti àga. èsì tí àwọn ìbéèrè náà nìwọ̀nyí ìkíní àga àga ìyẹn nínú ìbéèrè tá a pè ní kí ni àga ara yìí àga ara yẹn kò parúkọ dà àga ni ọmọ àga lórúkọ àga ó máa jẹ́ ohun yòówù ẹ ti kàn án ohun yòówù kẹ́ ẹ ti ṣe kí ni kẹ́ ẹ fi kàn án àga náà ni ó máa jẹ́ àga ni ó máa kódà kẹ́ ẹ fi góòlù kàn án kódà kẹ́ ẹ fi fàdákà kàn án. àga làgọ́ ọmọ jẹ́ ẹ̀ bá fi irin kàn án àga ni ọmọ jẹ, àga ni àga. ìdáhùn sí ìbéèrè kejì tá a pè ní iṣẹ́ ọwọ́ ta ni àga àrà yìí èsì. Si. Ise ọwọ kapinta Ise ọwọ kapinta Ise ọwọ kapinta ni agaara naa, abi ninu awọn abise kilomita Ise ọwọ taa ni agaara yi Ise ọwọ kapinta ni kapinta lo ka. ìkẹta ibẹ̀ ni mo ti bèèrè pé ta ni àwọn ènìyàn tó ń wo àga àrà yìí máa kí kú iṣẹ́ káfíńtà àga káfíńtà àti àga ta ni máa kí kú iṣẹ́ káfíńtà ni káfíńtà ni àwọn ènìyàn tó ń wo àga àrà náà máa kí kú iṣẹ́ ìdáhùn sí ìbéèrè ìkẹrin ìbéèrè kẹrin ni pé ta ni ó ní àdá àrà yìí ta ló ní káfíńtà ni káfíńtà ló ní àdá àrà náà.